وخير الأدي أدي محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم شر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته àbẹ̀wò ayé pé àwọn nǹkan ló ṣubú lura wọn ló jẹ́ kí pípẹ́ wá díẹ̀ wọláìm mẹ́ta òun ni ó bọ́ sí àsìkò kan ìfọmọfọkọ ìfẹ́yàwó àti haflat takhrij à ń bẹ ọba adéda kọ́lọ́n bá wa fi àlùbáríkà sí gbogbo ẹ̀ ìjókòó wa náà kí ọlọ́run ọba kó bá fi àlùbáríkà sí torí àsìkò wọ́n tún ti ń dúró ní wọ́n ti ń pè léraléra gan bóyá ká gba àwọn béèrè mẹ́ta kan káfi kí zoho ká lọ bá wọn bẹ̀ ṣé wọ́n pa àwọn èèyàn ṣá bọ̀dà àbáṣà pa àwọn èèyàn tiẹ̀ kó wá fẹnu ara rẹ̀ sọ. afẹ́ béèrè ní pé ṣé wọ́n ní kí gbogbo wa máa rọ́bọ̀ ni bóyá Abu Usman dey answer question ṣé ká ní ká máa bọ̀ láti halkọ ni wọ́n sọ bẹ́ẹ̀ àbá ṣàǹkan ṣe kí gbogbo halkọ máa bọ̀ ni. <laughs> Absolutely náà àwọn àtàwọn níbẹ̀ ìbéèrè yàn ní ilé pọ̀ ṣàlà one okay two three. Assalamu alaikum. Wa alaikum assalam wa barakatuh. Assalamu ah, alaikum ya Sheikh. Four. Abi? Sala. Naam. Ah, lórí ah, imam. Naam. Tí ó rẹ̀. Naam. Tó wá fẹ́ jókòó kírun. Bẹ́ẹ̀ni ṣé kó tó kírun ni. kó tó kírun kó tó bẹ̀rẹ̀. kó tó bẹ̀rẹ̀ irun ni àdúgbò tó ń kírun lọ́wọ́. kó tó bẹ̀rẹ̀. na ọwọ́ afẹ́ ìmáàmù wa fẹ́ sọ fún àwọn jẹ̀mọ́ náà pé káwọn pé òun fẹ́ jókòó kírun ni pé káwọn náà kí wọ́n jókòó kírun. tí gbogbo wọn bá wá jókòó kírun tó jẹ́ pé ìmáàmù ni ẹni tí ó ṣokùnfà jíjókòó àkọ́kọ́ yàní ìmáàmù ló rẹ̀ tó fẹ́ jókòó. tàdé gbọ́ yí pé ẹni tí ó bá nàró kírun àti ẹni tó bá jókòó kírun ní sùnì ti ẹni tó jókòó sí ti. kìí ṣe rúbi ti circumstance wọ̀nyí. naam so lára wọn sawa zakunla kọ. wọn ti fi zakunla ìbéèrè tí mo rò pé wọn fẹ́ béèrè ọ̀tọ̀ bóyá ìmáàmù bẹ̀rẹ̀ ẹ̀rùn ṣé àmọ́pá ti ṣàlàyé síwájú òjíṣẹ́ náà mọ̀ sọ́lá àlọ́ sọ́lá wọ́n rí bọ́lẹ̀ ní orí ẹṣin wọ́n wá fi ẹ̀gbẹ́ ṣe bí à ń pa wọn ò lè dìde kírun wọ́n wá ibi tí wọ́n ti àwọn sábẹ́ tí wọ́n bá wọn àsìkò ọ̀run tó àwọn wọ́n kírun níjókòó àwọn sábẹ́ wa nàró òjíṣẹ́ náà wá sẹ́wọ́ sí wọn pé kí wọ́n kí wọ́n náà jókòó bàtí wọn á kírun tí wọn ní à ẹ fẹ́ máa ṣe nǹkan tí ò tọ́ lẹ́ẹ̀kan ìmáàmù là máa ń tẹ̀lé ní gbogbo bó bá ṣe ṣe tí ó bá nàró kírun ẹ̀yin náà nàró kírun tó bá jókòó ẹ̀yin náà jókòó tó bá ti kábàrà ẹ̀ kábàrà tó bá lọ rùkú ẹ̀ lọ rùkú tó bá ti ṣe sami allahu liman hamida ẹ ṣe alama rabbana walakal hamd tó bá lọ sí sujada kẹ́yìn náà lọ sujada tó bá dìde kẹ́ dìde níbi ẹgbà wa mi ò sọ wípé ẹ má lọ rùkú kó tó lọ rùkú ẹ má dìde kó tó dìde ẹ má lọ sujada kó tó lọ sujada ẹ má dìde ní sujada kó tó dìde ní sujada lórí eléyìí condition tá a bá bá imam náà ni àjò circumstance mi tún á wá ló jẹ́ pé irun tí wọ́n bẹ̀rẹ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi ó ti ní kí wọ́n máa kírun lọ. abubakar siddiq radiyallahu anhu ó ló ń kírun lọ. ó wá. Wa òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá wa dé orí irun in the end òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá wa join Abubakar Siddiq ní òun ò lè gbarú eléyìí kìí sóun lòun ó ṣáájú fún òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá òjíṣẹ́ lọ́sọ̀ àṣìlá sọwọ́ sí pé kó dúró láàyè rẹ̀ kọgbà so òun wá ń gbé òun sókè ní bójú sẹ́nàṣìlá àlàsílàm ṣe ń ṣe gbogbo àwọn ìntìkọ́láàtì yẹn à ń dìde à ń lọ rùkù ìjókòó lòjì sẹ́nàṣìlá àlàsílàm jókòó. na àwọn òmòye nínú ọ̀rọ̀ òjíṣẹ́ sẹ́nàṣìlá àlàsílàm wọ́n pa méjèèjì pọ̀ torí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ àwọn yòókù wọ́n kírun lóòrò lẹ́yìn òjíṣẹ́ sẹ́nàṣìlá àlàsílàm ṣọ́kan pàkan ni la ọ̀kan ọ̀pàkan rẹ tó bá ní àlàyé lórí rẹ̀ ni wípé tó bá jẹ́ pé n tó ṣẹlẹ̀ sí ìmáàmù ìmáàmù bẹ̀rẹ̀ ẹ̀rùn pẹ̀lú ìjókòó ni àwa ní ó kì í ni ṣùgbọ́n gbà tó ń kírun lọ sẹ́mi pé ìrun ti ń lọ pẹ̀lú Abubakar Sadiq ìgbà tó ń kírun lọ rẹ̀dẹ̀lá ànú ìgbà tó ń kírun lọ níṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tó fi jókòó a dúró kì òun wà ní ìjòkó ń tiẹ̀ so wọ́n pa méjèèjì yẹn pọ̀ torí ńgbà tó jókòó yẹn táwọn sàbẹ̀ kan tí wọ́n dẹ̀ dìde lẹ́yìn rẹ̀ kò sọ̀n òjíṣẹ́ náà sàásánàmọ̀ sọ̀n kankan wípé kí ló dé tí wọ́n fi dìde adẹ̀tún rí wí àbá sọ pé yẹn ti pata kọ́kọ́ rẹ̀ ṣùgbọ́n ọ̀ àárí ètò pọ̀ nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàásánàmọ̀ tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ju wọn tó yẹ pé lẹ́yìn òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ́lá tó a bá ti jókòó àwọn jàmá náà ń jókòó kírun lẹ́yìn wọn ni so ti yé báyìí nísìnyí tí ì bá ṣe pé wọ́n ti gbà ń kéwú lọ́dọ̀ òjíṣẹ́ lọ́sọ̀rọ̀ àṣọ́lá irú ìṣẹ̀lẹ̀ báyìí ò ní ṣe kí ni kò ní ṣẹlẹ̀ béèrè tí mo wá rọpò fẹ́ béèrè ní pé bóyá níbi tí ìmáàmù ti tó jókòó tó ti ń jókòó lọ àlùwàlá rẹ̀ bàjẹ́ ẹni tó wá lè nàró kírun lọ́wọ́ gba ọwọ́ lọ́wọ́ rẹ̀ tí mo rò pé ó fẹ́ béèrè rẹ̀ ọ̀dì béèrè rẹ̀ ò débẹ̀ tíyẹn bá ṣẹlẹ̀ kọ́ kí là á ṣe nà wàlẹ́kùn sálàtù nà nà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni o tún fi ìbéèrè mi kún nìyẹn àbí. barakallahu fi gị a yẹn náà mú ìbéèrè yẹn náà wà lára ìbéèrè tá a fẹ́ káwọn èèyàn ìbéèrè wọn ni wípé ìmáàmù tó jókòó kírun ó ń kí ní ìjókòó ni mọ̀sibúùkù tí wọ́n ti ń kírun kàn ti tẹ́lẹ̀ kó tó dé ìgbà tó yẹn tẹ́ mọ̀ pé kò bá gbogbo ẹ̀ èyí tí ó san ṣé kó jókòó kí ni àbí kó nàró kí mo rò pé béèrè àǹfààní ẹ̀ náà mà so rárá kì í sọ mi kì í sì kú ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ èkó <laughs> now tọ̀tọ̀fọ̀tọ̀ now now <laughs> now ìmáàmù tí ó fẹ́ gba ipò ìmáàmù yẹn tó bá kí lóòrò tó bá nàró kí á dìde gbà kí á dìde bá kí bẹ́ẹ̀ wọ́wọ́ afdal yí pé kó dìde bá kí bẹ́ẹ̀ torí yí pé kí òun gan kí lóòrò torí yí pé kò sí ní ẹ̀yìn ìmáàmù yẹn mọ́ náà so ẹni tí ó bá wá fẹ́ mú ìrun tiẹ̀ wá lẹ́yìn ìgbà tí ó ó ti bá ìmáàmù lórí ìjòkó ìmáàmù tó dẹ̀ bá lórí ìmáàmù tó ń kírun fún tẹ́lẹ̀ tó ń kírun fún un ìjókòó lòun kírun ṣùgbọ́n òun fẹ́ san nínú ètò miss wẹ́bìlẹ̀ khiyar kó túzé tó bá mú bẹ tó bá dìde kì í ó bẹ ta na wàlá àlà wà á tún ṣe la. láàkà bàrákàlá fi kù. salamu alaykum. wa aleykum asalaam tala. question mi ni pé ọkùnrin kan wá tó jẹ́ wípé òun pẹ̀lú fámìlì wọn wá ṣẹlẹ̀ pé olè wọlé wọn wá nígbà táwọn olè yẹn dé wọ́n á fẹ́ bá wọ́n á fẹ́ rape ẹ̀gbọ́n ẹ̀ ó wá ní kàkà tí wọ́n á fi rape ẹ̀gbọ́n òun yẹn kó kúkú pa kí òun pa kó ń pa ẹ̀gbọ́n òun yẹn pé a fẹ́ béèrè pé kí ni ìdájọ́ Islam lórí yẹn pé tí ó bá pa kò ní lẹ́sẹ̀. ṣó pa ni àbò fẹ́ pa ó pa eventually. ọlọ́run ọ̀dọ̀ ọlọ́wà rẹ̀ níta fẹ́ torí ó ṣẹlẹ̀ sí ẹnìkan kì í tẹ́ ṣe muslim wọ́n fẹ́ rape ẹ̀ máa náà ni olè ló fẹ́ rape ẹ̀ ó ní wọ̀ ó tutọ́ sí lójú ó fọ́ olè yẹn lójú wọ́n dẹ̀ pa. lẹ́yìn tá muslim tọ́ba yẹ pé muslim ni ìbá kan fọ́ ọlọ́run ọba àbúrò yẹn ló pa ẹ̀gbọ́n. ó yé mi ó yé mi pé kànáà tí wọ́n fi ríra gáyà ríra pé kànáà tí wọ́n fi ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀gbọ́n òun kó kúkú máa lọ kọ́lọ́n bá fi ṣèṣin mi fún un láàlá. sáwọn àdìpọ̀ ọ̀run tó lọ. ṣé àwọn ọ̀lẹ́kàn sọ́lá ń tọ́lá. ìbéèrè tèmi ní í ṣe pẹ̀lú káràkátà pẹ̀lú. karakata transaction. karakata ok ah. mo ṣe bọ́ ní dantata. Ah, ah, nǹkan tó fẹ́ bèrè ni pé tíyẹn bá rọjà kan torí lásìkò yìí àwọn parts down ra ló ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́tò. ó ṣe ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ mọ́tò mọ́tò. so part yẹn ń lọ sókè gan nísìn. kì í ṣe part ni kì í ṣe mọ́tò nìkan gbogbo nǹkan náà ló ń lọ sókè. so èèyàn ti wá ra part sọ́wọ́ èèyàn ta part bóyá ra part yẹn bí i twenty three thousand so wọ́n wá fẹ́ rà lọ́wọ́ ẹ̀ nísìnyí tó bá fẹ́ fi owó sí bí twenty five ló máa ń tà but tó bá ta twenty five yẹn twenty five yẹn lè káyìí tí tó fẹ́ lọ rà mọ́ tó máa continue bí abẹ́ thirty ni wọ́n ń tà mí. a ah, kò tí ì lọ rà. kò tí ì lọ rà ó dẹ̀ ti mọ̀ pé iye tó ń tà nìyẹn. market ló máa ń determine price. ó ti mọ̀ torí náà tó ń tà fún un náà. market situation current market situation ó ní ó determine price. naam ẹni tó fẹ́ rajà ń tó fẹ́ tajà yẹn ṣé ó máa ta níye tó rà tẹ́lẹ̀ ni. ìbéèrè la a ti fún ọ ní ìdáhùn rẹ. market price yeah. market situation market yeah. òní ó determine price. now ìgbà tó fẹ́ bèrè ìgbà tó fẹ́ bèrè. mọ́tàlá mo ní ten thousand. iye tí mo fẹ́ ta market situation ni ó determine rẹ̀ mi ìkàlẹ̀ gbó lé bó ṣe wù mí mi ìdẹ̀lẹ̀ gbowó wálẹ̀ bí mo ṣe bó ṣe wù mí forces market ti market ti fix ni ni ó determine iye tí màá tà fine mo rà ní five ten thousand naira ìgbà tí màá fi dọ́jà tí màá fi tún ta ó ti wọ thirty thousand àbó ti wọ fifty thousand naira market ni ó determine rẹ̀ ṣó ti yẹ ntí wọ́n ń ta lọ́jà tí wọ́n ń ta lọ́jà ni ó di ìta mi iye tí máa ta. tí máa ta padà. Eh, market price. sheik salaam aleykum. la wa aleykum salaam. ok na. salaam aleykum. wa aleykum salaam. ẹ jọ ansa ti yẹ fún wọn alẹ́ kan yẹn. nípa nípa question ta bẹ̀rẹ̀ kan pé àbúrò tó pa ẹ̀gbọ́n yẹn bẹ́ẹ̀ni tó kàn rí pẹ̀ ṣé àbúrò yẹn lẹ́ṣẹ̀ ni àbí ṣẹ́gbọ́n yẹn máa wà lìjẹ́ náà àti pé ṣàbúrò yẹn ṣẹ́ lẹ́ṣẹ̀ ni. ẹ̀yin náà mo fi ní wọlá alẹ̀ mo ní wọlá alẹ̀ pé n tí àbúrò ṣe kí ó fi mú ìbàjẹ́ kú pé kí ìbàjẹ́ kó má ṣẹlẹ̀ wọlá alẹ̀ tí rírà bá ti ṣẹlẹ̀ sí tí ò lè ṣẹlẹ̀ tí mo rò kó fẹ́ bèrè ni wípé ṣé ẹ̀gbọ́n báwo lè jà débi pé wọ́n pa wọn ò rí bá ṣe máa ń sìn mọ̀ kó ti la yàní dúnà máàlì yìí fọwọ́ ṣe yìí mọ̀ kó ti la dúnà fọwọ́ ṣe yìí náà nọ́ọ̀sì wa specifically pé ẹni tí wọ́n fẹ́ bá amúrọ̀bá dé ó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ó ní ibo nǹkan mi ẹ wá jọ fa wàhálà ọ wá pa ẹ ní tìyẹn nasuwa wípé shahid ni aljanna lẹ nìyẹn lọ torí pé ó ó struggle lórí nǹkan rẹ̀ tàbí láti defend ẹ̀mí rẹ̀ na nísìnyí wọ́n dif circumstances yẹn kì í ṣe circumstances tẹ́nìkan lè. okùnmọ̀ ẹ̀ nípa ẹni tí wọ́n pa pé àlìjẹ́nà ni ọ lọ àbí kọ́ba adédàbà fisa àlìjẹ́nà but ẹni tó pààyàn àwọn afáà sọ̀rọ̀ tó pọ̀ lórí rẹ̀ ṣé o yẹ kó ṣe ní tó o inshallah alikiri àwọn àlàyé wọn kí ni ìdí tí wọ́n fi hold àwọn positions yẹn inshallah alikiri àfẹ́ lójú ní halkọ̀ tó ń bọ̀ the first thing tá a sọ̀rọ̀ kọ́ sọ̀rọ̀ lórí ni. Now na afa. asalaamualeykum. waaleykum salaam tala. ṣé ajá dúdú ṣé ah. ṣètọ́ ni torí wọ́n máa ń sọ pé ṣètọ́ ni ajá dúdú. na òjíṣẹ́ náà sàásàlám ló sọ bẹ́ẹ̀ ló fi jẹ́ pé tí èèyàn bá ń kírun tí ò bá fi sútúrọ̀ síwájú ìyẹn kó fi nǹkan kan síwájú tó jẹ́ pé at least ó tó ọwọ́ kan báyìí tí àṣetánì tí ajá dúdú wá gbáwájú rẹ̀ kọjá irun rẹ̀ ti bàjẹ́ ṣètàn ní ajá dúdú torí ń gbà wọ́n béèrè lọ́wọ́ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà yìí pé kí ni ìyàtọ̀ láàrin ajá dúdú àti tí ì ṣe dúdú ó ní ajá dúdú ó ní ṣètàn nítorí òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà sọ̀rọ̀ náà barakallahu fik náà sọ alaikum salaam <laughs> wọ́n ní mẹ́ta làwọn fẹ́ béèrè à ń fẹ́ gbà bóyá ọlọ́run ṣọ́ ju next time kọ lọ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد بارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله